nàám lẹ́yìn gbàtà ti máa wọn kẹtí Allah subhanahu wa ta'ala tó ti ní halali fún wa àti àwọn nǹkan tó ti ní haramu fún wa. tá a àwọn ìlànà pé ní alul kitab ni àwọn nǹkan tó lẹ́tọ̀ọ́ fún wa nínú àwọn oúnjẹ wọn. àti ọ̀rọ̀ táwọn afá sọ <clears throat> min hadith abdullahi bin abbas wípé ntí wọn bá ti pa yìí òun náà ní tọ́lọ̀ bá ń sọ ń bẹ̀ yẹn kọ́dà abdullahi bin abbas lára àwọn tí ọ̀faramọ́ wípé a gbọ́dọ̀ kọ̀ yíyáda áyà yìí pẹ̀lú áyà tí ń bẹ nínú súrọ́tù ànàámù ni. Naam. Wàlá ta'kulu mimma lam yuzkar ismullahi alayhi. Gbogbo tí wọ́n bá ti dákọ̀ lọ́wọ́ bá tiẹ̀ gbọ́dọ̀ jẹ́. Ọlọ́sọ̀ kan wá tún wá ní kódà nǹkan ìwà innahu la fisqa. Nǹkan bú àkọ́kọ́ súrọ́tùl ànàám ó sọ̀kalẹ̀ ṣáájú súrọ́tùl máyídà makiya oni o madaniya oni súrọ́tù máyídà madina ni máyídà ti sọ̀kalẹ̀ makka ni ànàám sọ̀kalẹ̀ táàsì wo júlù gbogbo àkàmùtí mbẹ́nu ànàám ọ̀rọ̀ makka rọmọkà rọmọkà lọkọmọ àti táwọn kìkìrì máa ṣe. walakin hadithu kan bẹ táwọn ọ̀rọ̀ àkọ́kọ́ nọ̀rọ̀ tí mo sọ fún àwọn afáàsá láyé pé ntọ́lọ́n ti dáa kọ òtítọ́ àwọn ẹlẹ́ni táwọn náà ṣùgbọ́n àti asọ́bẹ́nu àwọn afá wọn ò pọ̀ àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ náà àwọn afáwò ti kíni o wọn ò pọ̀ nítorí àwọn tí ó máa jẹ́ ìkẹsẹ̀bọsẹ̀ yìí kódà arímọ́ tó sọ wípé bó ṣe ojú títì ni kí yóò ti lọ gbókù ẹran tó bá ti sè ọlọ́run ti pè lóúnjẹ wọ́tọ̀ amúlẹ̀ tí wọ́n tún kìí sábà. ǹjẹ́ àkọ́kọ́ fáwọn bí wọ́n lè pè yóò sì yọ̀rọ̀ bàtà sàlá nù kọ́ máa sọ pé ntọ́ dáa ló ń ṣe lẹ́tọ̀ fáwọn mùsùlùmí ó sì jẹ́ pé ntọ́ dáa tó ṣe lẹ́tọ̀ yìí ó làwà lè fún àwọn jẹ kọ́ wá jẹ́ pé nǹkan burú ṣe ń jẹ yóò tún wọn ní káwọn ọmọ bá jẹ. tó ń ti bẹ́ẹ̀ já a wọ́n á wà bẹ́ẹ̀ pé bóun ni ti máa hadith yà wá ń ṣà alladhi akhrajahu Ahmad fil musnad kama akhrajahu Imam Tabarani fi musnad ash-Shamiyyin. كذلك أخرجه إمام النسائي في السنن في سننه الكبرى عن طريق جبير ابن النفيل رضي الله تعالى عنه أرضاه عن عائشة رضي عنها عن أم المؤمنين جبير بن النفيل بقى يا عائشة جوكا بس واو دودو يا عائشة يا عائشة واني آه ẹkutọ bẹ hal taqra'u surata al-Ma'ida ṣé wọ́n máa ka sọ́tún Ma'ida dáadáa Jubair wàá dáhùn ní pé qultu na'am mo ní màmá kà dáadáa yàwá ṣàwání fa innaha akhiru suratin nazalat nínú àwọn súrọ̀ tó sọ̀kalẹ̀ kẹ́yìn ni Ma'ida wà Ma'ida súrọ̀ tó sọ̀kalẹ̀ ni o fama wajadtum fiha min halali fastahilluhu ní tẹ́ ẹ bá bá Ma'ida tí àlùfáà bá ti pè ní àlàálì àlàálì náà ni nǹkan mi ò wá tọ́wọ́ apárẹ́ o wà má wàjá tún fi yá mi ní àrọ́mi fàhárì múhù níta bá ti bà ń bẹ̀ tọ́jú àrọ́mù ẹ gbà pé nǹkan mi ò wá apárẹ́ àrọ́mù náà ni jubeli wani wasaltuhu an kuluki rasulillahi sallallahu alaihi wa sallam wasaltuha o tún wá bí àwa lérè wípé kí gan ni wà ní sàlám faqalat al-Qur'an ìyá ìwà àṣàwá ni ìwà nípa sàlám kí ni ìwà rẹ̀ o al-Qur'an. ìdán a lè sọ pé àtàràtàrà a wà ní tọ́lọ̀ ní ní haramu agbèsípò àlàlì tàbí tó ti ní halali agbèsípò kí ni o haramu àbí a wà á yọ ìpìlẹ̀ àti ìjẹ́kọ́lọ́mbà máa bá a sọ̀rọ̀ pẹ̀lú pé ń tọ́ da ìlò ń ṣe lẹ́tọ̀ fún wa tí ó sì yọ kó nù ẹ̀sìn tá a bá sọ gbóntàn sọ ìlọ inú ayẹyẹ lọ sọ pé àlìyọ́mọ̀ fẹ́ràn lákòókò tọ́ da kò sí lẹ́tọ̀ fún yín ajẹ́ pé ń tọ́ da nù jẹ́njẹ́ nàám ò ní torí kò ní pé káwọn máa kí n tí ọ̀dà àbàwá lẹ́nu káwọn máa wá kí n tọ́ da àbàwá lẹ́nu kò kíá. ìdán tíyàn bá wá rí ọ̀kanú alùpùpù ìbéèrè mi nù. ọwọ́ agbé ẹ̀rọ ẹ̀rọ tẹ̀sí à kọ̀sọ́rọ̀ ọ̀dún bẹ̀ mẹ́tàlá ọ̀dún ọ̀tún mi kò sí ọ̀rọ̀ ọ̀dún bẹ̀ ṣé ẹ̀ pé bá a ti ń ṣe ìtìbáàrù ọdún bá a ti ń ro ọdún iná làwọn nǹkan méjì tá a ti sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan nípa gbogbo àwọn tọ́lọ̀ ń fi dè wá ìlójú àmọ́ ẹ̀dá akọ ọdún ọdún o àwọn tí wọ́n mú ojú àkọ́kọ́ àwọn sáà ní sẹ́kọ́nà sálọ̀rọ̀ àwọn kọ́dà ìbáàjọ̀ ọdún lọ pa fún gbogbo nítorí wọ́n sá pa fún ṣùgbọ́n bá a ti ń gbéyàwó náà là ń gbé sẹ́gbẹ́ wà máa tún bí hàlà nùsù wà máa wílá lìgbó ìlà nìyí ẹ má jẹ mẹ́ta ẹ má jẹ gaba yìí ẹ má jẹ gbẹ ẹ má jẹ kó bàtà sùn. ẹ wo ṣùfúrú mùtọ̀ jẹ́ àrọ̀ mú fún wa halali ní fáwa ìdá ń táwọn fọwọ́ ṣe ṣùfúrú mù ọ̀rẹ́ yẹn. tá a bá gbé fún wọn wọn lè jẹ àbí wọn lè jẹ ẹ́ wọn ò lè jẹ́ wọ́n lè jẹ́ àbí wọ́n lè jẹ́ wọ́n lè jẹ́ alihamudulilayi ẹgbẹ́ yìí bá wà bí. náà bá ti òkú ẹran tàbẹ̀lẹ́dẹ̀ tí wọ́n gbé a. na táwa bá ti rà kùnmí tá a gbé ṣe tiẹ̀ lè jẹ́ torí dùdúfùrù ni ẹranko tí ò ní láti ní. sóòtù tí ń dànù ọgbà tá a ti ń sẹ́yìn. ẹ. ìdán kó tún lè kíyà dáadáa. náà nìkan bá mú kiri yóò kàn lé ọ̀rẹ́ lóńjọ́ mo lù ó wá gbájá wá fún ọ àjẹsẹ alẹjẹ àbá alẹjẹ yóò tẹ ọ àjẹ kiri ó ṣe jò ó gbé wa fún àṣẹ pé àrọ́mù lè jù lọ́dọ̀ wa ẹlòmí ọgbà àdéhùn wa lórí àrọ́mù ni o irú rẹ kó yí ọrí ọjẹ o àyàfẹ́ jẹ jù aláàlú ẹjẹ jù. Naam ṣé a lè jẹ́ àbá lè jẹ́ ó ṣe jò ránṣẹ́ sí a àwọn tí wọn náà mú mutlaku pé sápẹ́nà wọn ní ọlọ́run ló ti sọ kó ń jẹ wọn ẹ̀ pé ó ṣe díẹ̀ èwo lẹ́yìn náà wàá mú un méjèèjì ṣé a máa gbé gbogbo nǹkan ìtẹ́gbẹ̀ntọ́lọ́ ńlá àgọ́dọ̀ jẹ tẹ́lẹ̀ a wá ò pé sọ́kónú àbí òkúrú ẹ̀ máa jẹ́ ni àbí sẹ́pẹ́nà ni. barakallahu fiikum ìntọ́pọ̀lọpọ̀ àfa wa wí nìyẹn. bọ́bá wa pa ẹran nígbà ọdún wọn tó sì dáa kọ́ lọ́wọ́ ọba sí tá a bá jẹ kí ló tún àbí jẹ. torí pé àti gbé sí wà má dùbí alàlùsùbì jẹ́wọ́ sẹ́pẹ́ bí kẹfìrì náà bá pé bísímìláì tó sì pa nǹkan fún ogun tí wọ́n fi bísímìláì pa àgbògbògbò sẹ́yìn ọ̀jẹ̀ sọ́nà kí ni ọmọ dàrú. abáwẹ́ nìkan lọ lé kiri yóò lò nígbà tí ó gbóúnjẹ kalẹ̀ lọ́ba di ẹja tútù ẹja odò arò. olóhùn pàpà náà ni o naam ajé abanijẹ ajé abatowami lọlé. fúnra ló tiẹ̀ lọ mú wálé kùlì ní pé in the name of Jesus bẹ́ẹ̀ ni ngé kọ̀ọ̀kan ní dùn ẹja sí ni. ajá bá ní jẹ ẹ ẹ jẹ̀mọ́ àmọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ o. ọ̀dà jẹ̀mọ́ àmọ̀ ń bọ̀ ẹjẹ́ sọ pé láìla ìlọ́lọ́. tó bá ní the name of Jesus tó dú ẹran ẹjẹ́ àrọ̀ yìí á jẹ́ àbá ní jẹ́ á jẹ́ kí lọ́kàn tá a fi jẹ́. ẹ ẹ bárakàlá òfin kan torí pé bá a pinlẹ̀ rí náà lòdò tó kú bẹ̀tẹ̀lẹ̀. كما جاء من حديث أبي هريرة إنما صلى الله عليه وسلم ماء البحر فقال هو الطهور ماؤه الحل ميتته نعم tábà kí ọ̀rọ̀ lé ńkọ́ tó wá fi kọ̀ǹkọ̀ sí alálejò. Rájà bá ní jẹ́ tó yẹ pé kọ́ńkọ́ ààyè tí sẹ́tẹ̀ ń dún fún rẹ̀ tí ń gbé ní name of Jesus ajẹ́ bá ní jẹ́ ajẹ́ masala mi de. ẹnìkan kristẹni ọwọ́ apẹran. bí aládùúgbò wa ni o èyí ṣe fọdún. ó ń sílé ó ń wẹ ọkọ̀ ẹ̀jẹ̀ rà ọwọ́ apẹran ọwọ́ àwọn ọwọ́ afẹ́rẹ́ rẹ ṣẹṣẹ à ájá bá ní jẹ ẹ ájẹ abalọ ọjà àti ná apẹ̀rẹ̀ ìtàn tọrọ ti wọ̀ fifteen eh, two fifty ní o one thousand ní o ọwọ́ asanwó tán bàbá yẹn náà máa fi ẹran sínú ọ̀rá ní gbé bójú omi bàbá bójú omi bí ṣe ń kẹrẹ bọ̀ náà ní nforí ah pé ah, ah, ọ̀rọ̀ àbábọ̀jú òbí tẹ̀ síra ẹran èèyàn ọ̀dọ̀ owó padà yọ gbẹ̀rẹ̀ àbí ọ̀dọ̀ owó padà àbí ọ̀ nà. èèyàn jẹ àbí òní jẹ. kílẹ̀ rí wa lórí wípé alùlùkìtàb ntẹ́nba ti fún wa nínú ẹran tá a mọ bí wọn ṣe pa ìdájọ́ ẹ̀ tí wọ́n á yàtọ̀ sí nǹkan sọ̀rọ̀ tó ní àbá sí mbẹ̀ sẹ́yìn pé gbàtà gbọ́ pé ó kọ̀ kínní kan láwùjọ pé a ah, jẹ́ sí. méjì ni ó pè sí tí wọn bá mọ̀ wípé ẹni yìí tẹ́lẹ̀ náà èèyàn mọ̀ dáadáa pé kìí so ń wọ́nra wọ́nra kan lọ títí kọ́dà ńgbà tó kó tó lè pọ̀ wọn pẹ̀rẹ̀ ńgbà tí ó bá rí mùsùlùmí nìkan pọ́pọ́ wọn kọ́ran gé ìfẹ́ pàǹkan. ọwọ́ agbèrò rẹ̀ bá ń fún yẹn èyí ọjà bí ìrìn kọ́dà a máa fẹ́ dẹ̀ panu tí àná ẹ̀ sì mà tẹ́lẹ̀ bọ̀tẹ̀ tó gbé wáyé èyí pé ẹran àgbo ni tàbí ẹran ìṣòro àgbà bá nígbà ajá bá níbẹ̀. Naam. Naam. Tí wọ́n bá lóòdù pálí tọ́kì wà fún wa, láti London tàbí láti Amẹ́ríkà àájá bá ní jẹ kí lè rí wa ẹ lẹ́ẹ̀nana máa umirna bi tẹ̀ǹkìb àtẹ̀ǹkìb ni bíi kéèyàn lanu ẹnìkan ní ìsìn kó tó mọ̀ pé ṣé olóòótọ́ ni àbùrọ̀ mọ́ umirna bi tanqib wa jaa fi sahih ìdààmú bukhari min hadithi umil mu'minin aisha radanaha oni inna qawma tafsasalam àwọn èèyàn kan wá bá sasalam jọ kan wọ́n ní àwọn èèyàn kan bẹ nínú alárúbáwá aró oko tòsí ọ̀dọ̀ àwọn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà sílámù ni wa kanu ya'tunana bilham wáyà mi bilaham wọ́n sì wá máa bùn alẹ́ rẹ̀ ṣùgbọ́n wọ́n wọnú ìsìlámù ọ̀pẹ nítawọn ẹni ẹ̀ ń fẹ́ sọ ni wípé àmọ̀dẹ̀ndà kọlọ́n sí torí àmọ̀bọ̀yá wọn mọ̀ ń pa àdájọ́ àádùn àdúrà ṣùgbọ́n wọ́n ti di mùsùlùmí náà àṣùgbà àmọ́ kókó ọ̀rọ̀ wọn torí wọ́n tẹ̀gbà ìsìlámù ọ̀pẹ sáájì àbá ni jẹ́ àmì sàṣàn wa ni ẹ̀dá kọlọ́n súnmù àléhìn àǹtọ́n wàkùlùhù ẹ̀yin ẹ̀dá ọlọ́run ọba tí ń tòótọ́ ní ti ẹ̀wà jẹ wọ́n mi pé nǹkan jẹ́ sábà fún wa tá a mọ̀nà sọ̀gbà pa kí làwọn ó ṣe wò bisimilahi a ti jẹ. ìdán eléyàwó àwọn àpàtì àti ìyàwó Brother rọ́dàlá náà wípé nǹkan tẹ́ ẹ bá ti bá nù súrọ̀ yìí ní halali ẹ̀ halala rẹ̀ ntẹ́ bá bá nù súrọ̀ yìí ní haramu ẹ̀ haramu rẹ̀ ìdí tí yàtọ̀ nípa torí nǹkan mìíràn wà kọ́ wa parẹ́ àwọn náà àmàna bí hajj àyà àgbà wọn àyà ìgbọ́ ṣùgbọ́n òdì tẹ̀fíìl pẹ̀lú ogun náà sàmùsọ náà ní ọlọ́mọ ìgbésẹ̀ gbàrà wọn padà pẹ̀lú ogun kẹta àrí pẹ̀lú àwọn sọ̀hábà alikiran àwọn tó jẹ́ wípé wọ́n rẹ̀ mọ̀tàlá sọ́lá wọ́n ti gbọ́ ogun kẹta àmì sàn síkìnnì o tó sọ yé tí ń sàlàyé fún wa. ìdán tá a bá wá rí ẹnìkan tí wọ́n wá gbóúnjẹ fún tó ní kò sí ń tọ́kàn mi òun ló kóhun sọdún nígbà tí mi ọba sọdún kọ́dà ẹgbẹ́ rẹ̀ mọ̀ ọba yìí ti da kọjá èso sí èmi ọjà ń tèmi àwọn apẹni ní kété ńlá pèrè ni àbá sọ wípé o ti kóhun Islam ẹ. tá a bá rẹ̀ ń tọ́ takùn tiẹ̀ pé òun ọ̀ máa gbogbo ẹ̀ tó o torí pé ntọ́nà ọba sọ náà òun sì ti rí nú àwọn àfáà tí wọ́n sọ bẹ́ẹ̀. àmà àbàjá ni àmà wíwú ni àbí àfilẹ̀. àmà sọ̀rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ní kọ̀ọ̀kan. ìdán àlámọ̀rí èèyàn padà sí ìpìlẹ̀ a sì máa ṣe kìíyàs a máa gbé sí ẹgbẹ́ ara wọn ní lọ́n. sulaimah ahmed tún ilà al-imam ahmed wọ́n bi imam ahmed léèrè ìjọba wípé kí lè rí sí oúnjẹ tí alùpùpù bá wá gbé fún wa nígbà tí a ń sọdún tí ò ní innahu haramun haramun. Idan mọ́sálà wá dé làbá lọ ọwọ́ agbẹ́jà fún a oúnjẹ ọdún tí náà nù wájú àbànújẹ́ ẹja ló naam wa gbé ráìsì fún ń kọ́ kò sí rẹ̀ naam olóńjẹ ọdún ni ẹnìkan náà gbóúnjẹ fún wa ẹ máa wo ńgbà tí ó gbé fún ọba ní à ẹ wà ní ọmọ yẹn pọ́dún mẹ́ta ní àwọn abéjì ẹ wà. abẹ́kuru àjàbá ni jẹ hàn àwọn àdúró díẹ̀ àdúró díẹ̀ ṣé nǹkan dúdú lẹ́wà naam nǹkan ṣe nǹkan dúdú a sì ní tá à sọ ọ́ bọ̀ tẹ́lẹ̀ nǹkan dúdú là ń sọ dúdú. náà ekuru bèjì àtẹwà bèjì tí ó dẹ̀ fi rá nípe àlè àìkẹ́ rẹ̀. mo ti sọ di kí mi o. wọ́n bá wá pa àfa kan ládùúgbò ẹ bá nípa màálù o ó sì bọ̀ bẹ́ẹ̀ lọ́ba pa màálù ó ní bísí mi láì rọrùn ó sì bọ̀ pa ó wá jẹ́ pé wọ́n fi ń ṣe òkú yẹn lẹ́bàdàn. màálù ájá àbá ní jẹ tí ó tà sí ní jẹ. wọ́n dá akọ lọ́run sí ń tòótọ́ ṣùgbọ́n tí wọ́n pa fún kéékèèké ni o kúlí iná sọ̀lá ti wà màkìyáyà. لا شريك له àwa ní di ẹnìkan wa tí wọn bá fi pé kí ló tó fi jẹ ẹran lé olókùn kí ni ó wù. náà tí wọn bá wá gbóúnjẹ fún wa wọn ti bísí mi lẹ́yìn wọn pa á ṣe é ṣe kájà ẹgbọ́njẹ wá fi ọmọ yín pé ogójì ọjọ́ ni káàbí wọn náà fi ti ọjọ́ ajába nìjẹ ẹ mi jẹ́. ọ̀dà ọ̀nbọ̀ yóò kí àtìlẹ́sì tí wọ́n ń gbé ẹgbẹ́ ọmọ ah, yìí lóò gé wájú àlùmí nga àmọ́ ọlọ́lọ́ yóò gbé à ah, ọ̀gbọ́ àtàtì ẹlẹ́yà làtàrí nǹkankan bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí díkà mọ́. àkàtẹ̀ ń dẹ́hùn bí àgbẹ̀kẹ̀sẹ̀ nǹkan pípa wọ́n sì gbòòrè hùn kẹ̀síkẹ́sì. kulẹ̀ ṣé nǹkan dúdú ni. Thank you. jama téèyàn bá wá bàbá ń sọ̀bì lọ́lé sọ́wọ́ àtìrẹ́jì àtẹ̀wà fún yẹn èèyàn ọjà bí òní jẹ tí à ń bá wá wa tọ́wọ́ àti déédéé ìgbà tí à sọdún wọn tó búrẹ́dì àtẹ̀wà fún yẹn èèyàn ọjà bí òní jẹ. náà tí wọ́n bá gbé àmùlà wá sí mọ́sálásí àbí ẹgbẹ́ mọ́tà wà sí mọ́tàlájú. wípé àwọn fi ṣe sàárà fún. ajaba ni jẹ. Thank you.

jamaa wọ́n gbé àkàwà tẹkínọsálásí àbímọta àbámúlà sẹmi àti ìdá àjọjẹ dàgbà ń. Thank you. ajé àbá ní jẹ. àwa béèrè. kèfèrí baba ń sàgò téèyàn wá lọ tó gbẹ́rẹ́sì àtàwà fún èèyàn téèyàn jẹ́ lálejò fíjú mi tọ́ra fún wa ó ti ẹ̀fọ́ wàrà màálù rẹ̀ ti ń sìn ló gbé fún wa àmú àbá ni mú ó bomi kànga tó gbé wájú ìta rẹ̀ ló bù fún wa àmú àbá ni mú nítorí wípé ní Khaybar wọ́n fún ànábì ní apá ẹran sọ́tún lọ́sọ̀rọ̀ mi ṣùgbọ́n kéèjì pé wọ́n fi sọ rí nǹkan kan wọ́n fi sí lálejò. bákan náà sàm lọ àdọ́fà wúyẹ̀ òdì yìí nù. àníbí ìtìbá lálejò rí ó sàlejò fàdọ́m sàlám min khubuzi sha'irin wa ihalatin tanho ó sì gbé búrẹ́dì fàdọ́m sàlám tí wọ́n ti láti bí jéró àti ọbẹ̀ ìhálà nìyẹn ọbẹ̀ tanho tó ti chẹ́ǹgì tó ti kàn ńlá bá ń pè bẹ amúsà ń fi jẹ ó sì fi búrẹ́dì rùn sọlọ́wọ́tò lẹ́wọ́ sọlọ́mọ́ yìí ìbánilálejò nìyẹn nàám wọ́n wá gbé àkàwà mọ́sálásí mọ́sá mọ́sálásí wọ́n ní à ń fi ṣe sàárà fún òkú tó kú. ajaba nìjẹ. ẹ ẹ. jamaa. àkọ́kọ́ náà séèyàn lè fi oúnjẹ sàrà àbò. kí ó ṣe pé àwọn tí wọ́n ń sòkun náà ní ìsìn tí wọ́n ń sọ ní pé sára làwọn ń di. ìbá àmúti ń bẹ̀ ìbá àfipáwó sàrà náà ni wọ́n máa pè ṣùgbọ́n àwọn eléyìí ń tiẹ̀ wọn ń tiẹ̀ kan lọ títí wọ́n kàn ṣe ká náà ni wọ́n bá ti gbé ọmọ sáà ti ọjí mọ́. àwọn tí wọ́n ṣe yìí tọ́bajẹ́ wípé ọ̀rọ̀ òye wọn tí ó yé wọn wọn ò sì gbọ́ nǹkan kan kéde pé ń la gidi ọ̀rẹ́ nìkan ti wá sí kan tàbẹ́ ń tó tiẹ̀ bá wọn sọ̀rọ̀ tí wọ́n ní píkọ́tì ń tó pè ní sára àfọ̀ǹtì ẹ̀rù wọn ò sì mọ aláìmọ̀kan ní wọn wá gbé wa mọ́sálásí èèyàn wá mọ ìpìlẹ̀ àwọn èèyàn bá wọn wípé ah, mo sì mọ̀ pé èèyàn náà kò sí ìrọ̀rùn fún yàn láti lọ sí wáàsí fún ẹ wọn wá gbóúnjẹ àwọn sáà ti ájá balẹ̀ jẹ tẹ ẹ bá wá jẹ tán ẹ lọ sí wáàsí fún ẹ padà bẹ́ẹ̀ lọ sí wáàsí fún ẹ kí lẹ́ wàá sọ fojú ẹ jẹ náà àfáàní kọ́ bá rẹ̀ bóyá èèyàn fi lé wọn dànù èèyàn ó ti kí ni o èèyàn ó tàlẹ̀ ìbá ń fún un náà tọ́ba wá jẹ́ àwọn tọrọ jẹ́ ńkọ́ tí wọ́n ní sàárà àtàwọn gbóyè ń tà wọn à nígbà ayé baba akilapa wọ́n sọ gbàngbọ́ jaba pé ànábì jẹ́lẹ̀ olókùn kọ́dọ̀ ọ̀bẹ yọ̀ ni wọ́n tún lábẹ́. náà eléyìí sọ̀rọ̀ wọn ni ní 1996 kó 1996 múná sọ̀rọ̀ láàrin àwọn afáàní Ìbàdàn wípé bó jẹjẹ wípé wọ́n yí ọ̀rọ̀ padà ẹ wò fìtínà ṣé sàárà àmọ́ bòkù àbí sàárè èdò. tọ́pìkì rẹ̀ irú sàárà àwọ̀ wa ni màá bò tá a bá ní sàárà màá bò gbogbo ẹ̀ bá ní sàárè èkó. tọ́tà máa sáka pẹ̀lú gbólóhùn wa aláìsàn lè ilá máa sà ó sì áyàgbọ̀. ẹ̀dá kankan ò ní ní nǹkan kan tí wọ́n kọ̀ọ̀kan àfi tọ́ bá ti. sara ma boku sara tin san ni sora ko jariya an san kala yire sara ti wan san agboye ti o ba ni sara e boku pe wan san san na ma sa o mare to wa gba kan ga fun se ke se tayu re lo mare na'am am muslimina kana dawojo ti ko masala ti fun eni se tayu ara tayu re bo torí pé ńgbà tó wà lẹ́tọ́ jẹ́ mùsùlùmí iná ló bá wọn sọ̀rọ̀ ńgbà jẹ́ mùsùlùmí náà ni wọ́n mẹ́ta jẹ́ jọ. oníwo oníwà lẹ́sẹ̀ ìtàn máa ń sà pé sàárọ̀ ní bókù wà á lá ìbáàdì láyé sọ́ọ̀lìhìn tá a máa ń sọ níbi tàhíyàtì. sáré mẹ́kọ̀ ara ìtàbọ̀ náà ni. ìyàtọ̀ wà bẹ láàrin ẹni tó sin tánàbí wíyé gbọ́ àtẹnutọ́rọ̀ yé ti wá ń la gidi sàrà yẹn kàtọ́ wá gbé wá bá mọ́sálásí pé ẹsẹ̀ ẹ̀kọ́ sàrà àti àtàwà ń ṣe ni torí agbọ́ báyìí lẹ́nu bàbá akílápá wípé ànábì jẹun lé olú kọ́dà ó tún lábẹ́ ọjà kùáyà àmàlà náà làwọn agbé wá fún yín àájà bá ní jẹ. tọ́ba wá ká àwọn kan mọ́ mọ́sálásí inú wa tọ́jọ́ wípé kò kulẹ̀ sí nǹkan kan náà tí ó jẹ bọ́ padà lé. Yọ̀yọ̀ wá ẹ́. Olówó ó ní báyìí máàmù ó yé mi ṣùgbọ́n ìbálòlé náà kò kulẹ̀ sí nǹkan kan. wa ní Sébà ẹgbà tó rẹ náírà yìí lẹ́yìn jẹun ọ̀rọ̀ yanjú ìmọ̀mọ́ náà wá ní à lẹ́yìn bá tiẹ̀ ní orí mọ́nì fi gbé lẹ́yìn fẹ́ jẹ́ ìlú tí mo lè fún yín tó ń tọ̀ ń jẹ sáàbù na pàdé kí ni o àlebu kéèyàn jẹ nǹkan tí ọ̀lẹ́tọ̀ tẹ́lẹ̀ torí ìpara ní sọ́lẹ́nu àlà àbí òkò ní ibi tí aró níyẹn ni tó ní àdéhùn. ìpìrọ́ọ̀rù ọ̀yẹ́ àbí ọ̀rẹ́ nu àlà tí wọn ọ̀bà gbàmù làwọn mọ́sálásí ṣé yóò kù ṣé ìjọba ní ẹ̀ ń gbé wa. naam ìlọ́fà tó fi jẹ́ wípé a máa ṣe wá sí a máa gbọ́ ṣùgbọ́n a lè jọ ti déédéé níbi mímúlò rẹ̀. àjọ kéwú papọ̀ tá a jọ jẹ́ pé àjọ kéwú a lè jọ ti déédéé níbi rẹ̀. àjọ gbọ́wọ́ àti náà papọ̀ báyìí tàwáwù pé àwọn aláàfáà àdókù báyìí a lè papọ̀ níbi tẹ̀lé ń tà ń sọ lẹ́nu. àjọ tó kù náà gbọ́wọ́ àti a lè papọ̀ níbi títẹ̀lé rẹ̀. ìdáhùn bákan náà lára àwọn nǹkan títí mọ́ títí ìdíkàdúró yẹn ọ̀gbà òní kọjá pé ntọ́mọ ní gbẹnu yẹn wọlé. كما ذكر صفام هذا من حديث أبي هريرة والحديث الصحيحين ثم ذكر الرجل يطيل السفر أشعث أقبر يمد يديه إلى السماء كنوي يا رب يا رب ومطعمه وملبسه وغذي فأنا lọ́nà kò sànú wa o má jẹ́ kí àràmù olóúnjẹ fún wa o jọ́rọ̀ yìí a má jẹ́ ara ó ní a o kọ́lájà kò sọ rẹ tíjú àná rẹ wa o ìwọ̀nba díẹ̀ tí alẹ́ tàlà yìí lélẹ́yìí so a kàn lè gba ìbéèrè bíi méjì sí mẹ́ta lórí tọ́píìkì ni ẹja e máa béèrè lé so one.